الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وخلينا غيري ليتني قال سكوتا وادعو الله ولا جند القيامة وخلينا غيري ملعني náà وعن شبابه فيما أفناه wọ́n bí kálukú léèrè nípa ìgbà ìwé rẹ̀ báwo ló ti ṣe lò ìgbà ìwé ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn nítorí pé àsìkò yẹn náà lèèyàn máa ń jẹ́ ní tó sopé lágbára láti ṣe gbogbo ń tọ́ba fẹ́ ṣe bóyá rere tàbí aburú àsìkò yẹn oní àlàsìkò tó ṣe é pé yóò ṣe àfihàn bí ìgbà àgbèèyàn bí ó ti ṣe rí nínú ìtà anabi muhammed sallallahu alayhi wa sallam ó hàn sí wa fáwọn tí wọ́n dúró tì àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n fi jẹ ẹ̀sìn islam dé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé nínú àwọn sàhábà alápọ̀nlé ọ̀dọ́ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jẹ́ wọ́n lo ìgbà ọ̀dọ́ wọn wọ́n lò dáadáa ilé ìpadà jẹ́ àǹfààní ńlá fún Islam àti àlùmọ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni nínú ìtàn àwọn olùmẹ̀sìn Islam tó ṣe pé àdíjà àǹfààní àkọọ́lẹ̀ wọn lónìí eléyìí tí ń wúlò fún gbogbo àlùmọ́ àrí pé ìgbà ìwé ìgbà wọn wọ́n lò dáadáa wọ́n lò láti fi wá ìmọ̀ wọn fi àsìkò wọn ṣòfò ọjọ́ ni tó ṣe pé gbogbo òṣẹ́jú aya eléyìí tó bá ti kọjá wá bá wọn nínú ìgbésí ayé wọn ò ní jẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ eléyìí ló fà ni wọ́n fi gbé ipò gíga ni wọ́n fi dolùmọ́ ńlá tí gbogbo aráyé ń sàǹfààní nínú màá wọn ẹ̀rí pé ọ̀dọ́ ọ̀dọ́ náà lọ́dọ́ máa jẹ́ ní gbogbo ìgbà láyé àwọn ọ̀dọ́ wọ́n jẹ́ ẹni tó ṣe é pé tá mójútó wọn tá darí wọn lọ sí ọ̀dà kí wọ́n máa ṣe nǹkan tó dá ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ ọba wa láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ eléyìí ti ń ṣẹlẹ̀ láwùjọ kò ní í ṣe nítorí pé àwọn ẹni tí máa ń dáná burúkú jò wọ́n sì fi dúró tì kọ́mọ́kù ní gbogbo àwùjọ àwọn ọ̀dọ́ náà nígbà tọ́dọ̀ bá ti wà tí ò bá gbájúmọ̀ nǹkan tó wúlò tí ọmọ ẹ̀ka tí ó mú sí irú ìlú bá wọn irú àwùjọ bá wọn ó lè tòrò òní rẹ́tọ̀ sí lórí òróǹro wọn àní gbádùn ẹ̀rí pé ọ̀dọ́ tí ò gbárí mẹ́sẹ́ ọ̀dọ́ tí ò kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ tí ò mọ nǹkan tó dáa kó wọn máa mójútó wọn máa lọ jókòó sórí ta wọn máa retí kẹ́nìkan kọjá kó fáwọn lówó láì máa ṣe bára irú àwọn ọ̀dọ́ tí ò mójútó bọ́jọ́ ọ̀la àwọn ò ti ṣe dáhùn irú wọn náà ní máa lọ fọ́ ilé onílé fọ́ ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù máa já nǹkan ní nǹkan gbà máa lọ́wọ́ máa lo gbájúẹ̀ máa ṣe yahoo yahoo máa ṣe four one nine nígbà táwọn èèyàn bá ti kọjú mọ́ nǹkan tó wúlò irú wọn náà lẹ́rìí wọ́n máa rí pé ránṣẹ́ níbi ẹ̀yin náà wá dá sọ́tẹ̀ ẹ̀yin náà ẹ wá joyè májọ́kì ọ̀parẹ́ láwùjọ nígbà tó yẹ nǹkan tó pàtàkì ní tó iná lẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó gbárí mà àti wáìmà tó ti kọ́ wọn máa ṣe ìwádìí ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọmọ èèyàn ń jàǹfààní rẹ̀ gan nínú ìgbésí ayé wa lónìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tá à ń fún ni àwọn nǹkan tá à ń lò ni àwọn nǹkan tá à ń fi sára sára wa ń fi ń dá títí títí tó fi dúró sísín tí gbogbo àwùjọ fi lọ síwájú ní gbogbo àwùjọ ilé ayé kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí ẹ̀rí fún àwọn ọ̀dọ́ ni wọ́n wá ń di títì rẹ̀ nígbà táwọn mójútó gbọ́ ọ̀dọ́ wọn nígbà tí ọ̀dọ́ tí wọ́n bá mójútó àsìkò tó wọ́n yìí báwo ni òsè ní máa wé ewé báwo ni òsè ní máa gbágbó báwo lọ́dọ́ òsè ní máa fi mẹ́ṣíìnì sí àti wá fúnra ara rẹ̀ báwo lọ́dọ́ òsè ní jẹ́ ẹni tó ṣe pé obìnrin ní ọmọ kóká ó fọ́bìnrin márùn lóyún nígbà kan náà nígbà tó ṣe púpọ̀ kọjú má ti gbèsè ayé wọn ti tẹ̀mí lọ síwájú wọn fi ọtí gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe kán fi ń lọ síwájú nílé ayé ìwọ òsè nígbà tó bá wá di lọ́dún alẹ́ rẹ ọ wá sọ pọ̀ mẹ́ni tó ọ̀sẹ̀ irú àyàmọ́ òun ni wọ́n gbà wá lé ayé eléyìí tó túmọ̀ sí wípé òsè ń tọ́tọ́ ọwọ́ afẹ́ máa bẹnu àtẹ́lu kádàrà ẹ jẹ́ ká mójútó àwọn ọ̀dọ́ wa ọmọ tí kálukú ń bí ẹ mójútó wọn o láti ìgbà tán tó wà ní polówó ẹ mójútó wọn o títí tí wọ́n fi dọ̀dọ́ nítorí pé ọmọ tiẹ ọmọ tiẹ ni tí wọn bá ti mójútó ọmọ rẹ tèmi ò mójútó ọmọ mi títọ náà ò mójútó ọmọ rẹ ọ̀ní ọ̀padà dọ̀dọ́ tí ọmọ dàlúrú lọ́la ọ̀ní ọ̀padà dọ̀dọ́ tí ọmọ bàlújẹ́ lọ́la ọ̀ní ọ̀padà dọ̀dọ́ tó jókòó ti ọ̀tẹ̀ lọ́la nítorí pé dànìdànì kì í báyàn lágbà wọ́n ti máa ṣe bọ́ wọ́n ti máa dìndìnrín bọ́ ọdún ti pẹ́ tó tóbi pé yọ àti kékeré rẹ̀ ní ti mójútó àwọn ọmọ kéékèèké náà lẹ́rìí tó ti ha gbogbo alukur'ani sórí àwọn ọmọ kéékèèké lẹ́rìí tó ti ha àyèmáyé hadith anabu muhammad sallallahu alaihi wasallam sọpọlọ àwọn ọmọ kéékèèké lẹ́rìí tó ń jókòó ti àwọn olùmọ̀ gbogbo gbà kò ní fi sílẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ń sọ gbogbo wa ti ń hù gbogbo ẹni ọmọ sọ tó náà máa mú tiẹ̀ níbẹ̀ nítorí kó nu olè ọmọ tiẹ̀ ìdí ká máa sọgò ìdí ká máa sọkò ńlọ wà ìdí máa kó ebu ìdí máa sọ ibi orí láńkọkọ ikú à ń kọ ijó ńlọ wà ẹnìkan kó náà padà lẹ́sì lọ́jọ́ iwájú òun náà padà ọmọ rẹ òun lọdọ rẹ lọ ọmọ òtí ìdàgbà débi kan ò lè bá wí má ọmọ òtí ìdàgbà débi kan ó ti الولد أقوم بعد واجب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب